الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك فخذ ما آتيتك وكن من الشاكرين وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر أحب قومك يأخذوا بأحسنها سأويكم دار الفاسقين سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين الحمد لله وعليه أما الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله الطاهرين وعلى صحابته الكرام وعلى التابعين وتابع التابعين وسائر المسلمين والمسلمات الى ان تقوم الساعه اما بعد يا عباد الله السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الله تعالى ọba في fi àánú rẹ̀ kó الدنيا báyìí kí Then you will enjoy the goodness and infinite blessing possibly to the glory of Allah Ta'ala. Sujadi bi Inshallah àtàwọn tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ àwọn sàhábà táwọn sí tàbíọ́nù àwọn tí wọ́n tẹ̀lé wọn àwọn ọgọ́rùn-ún ọdún mẹ́ta kọ́kọ́ ti ànábì tí ó tó tẹ̀lé àti ó tó tẹ̀lé àti gbogbo onígbàgbọ́ òdodo títí ìjọ gbogbo lẹ́yìn ilé àkíra ní kìkì ti Islam pé àlàáfíà ọlọ́run àánú ọlọ́run ọlá rẹ̀ àti orí àtúnjẹ́ta rẹ̀ ti jẹ́ àlùbáríkà kò mọ̀ bá gbogbo wa gbé lápapọ̀ àtọ̀rọ̀ gáfárà fún lílọ́jáì tí ètò náà lọ́jáì nírọ̀lá ìgbẹ̀gbẹ̀ ká tó pẹ́ díẹ̀ ká tó dé nítorí àwọn òkùnfà àti torí èyí tí ó kọjá agbára wa tí àwọn ìkápá lórí ẹ̀yìn ọlọ́wọ́n bá ní kí ọlá bó bá sì ti dé gbogbo kan ní ìpàdé tí ọba gba kádàrá ló gba kedere sani bí àwọn ọ̀dàpọ̀ àmọ́ fàátì kò máa rí ìdùnnú náà yìí báwo sàmì gbogbo wa ó sì sàmì gbogbo fún wa. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم abẹ́rẹ́ alayé ọ̀rọ̀ ti ọ̀rẹ́ pẹ̀lú gbólóhùn ìsáàkì ọlọ́run kó lọ́dọ̀ àṣetọ́ ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́run wọn fún àṣetọ́ láàyè nínú àlámì kó ara abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ti di Allah ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ aláìlá. Suratul A'raf tí a ń bá bọ̀ súra ẹlẹ́ẹ̀kejì nínú Al-Qur'an asàlàyé fún wa lánàá nígbà tí Musa àtàwọn èèyàn rẹ̀ tọ́lọ̀ ńlá tó kò wọ́n ẹyọ níbi ìjẹkàbá Fìràhánù àti níbi ìmúsì àti ìjẹníyà àwọn ìran kìbìtì ìgbà táwọn ọlá làwọn jẹ́ tí wọ́n ń kọjá lọ wọ́n padà rí àwọn kan tí wọ́n ń sin nǹkan míì tó yàtọ̀ fọ́nà àdá gẹ́gẹ́ bí wọ́n ṣe ti rí náà nílẹ̀ ní sọ́ọ̀. lẹ́yìn eré wọ́n wá ń sọ fún sá wípé ìjọ àgbẹ̀rù ìyá ẹ̀rọ nǹkan ìlú àlẹ́. báwa náà wá nǹkan kan tá ìlọ́lọ́ gbé kalẹ̀ gẹ́gẹ́ bá àwọn ilé náà ti oríṣiríṣi ọ̀nà ìlànà òṣà asàlàyé tí Musa wí fún wọn wípé àwọn ìran tẹ́ rí yẹn àbáwọn ìjọ tẹ́ rí yẹn tí wọ́n jókòó ti òṣà tí wọ́n pè lọ́wọ́ ìjọ aláyé lọ́kàn ni wọ́n tó lè tí wọ́n gbé dání èyí tí ó parẹ́ ni bẹ́ẹ̀ sì ni gbogbo tí ó ń ṣe iṣẹ́ òfò náà ní ìpàdé já sí. a ní eré ìgbọ́n dàbí nǹkan tí àwọn sọ̀hábà tí wọ́n sọ fún òjíṣẹ́ láwọn Muhammad nígbà tí wọ́n lọ sí lọ́síwájú kò lẹ́yìn tí wọ́n kọjá ní abẹ́ ibi sídí nǹkan tí àwọn ìfìyí nígbà ìjà ìlú tí wọ́n máa ń dúró bẹ́ẹ̀ tí wọ́n sì máa fi kan wọn kọ kí wọ́n tó lóògùn قل يا رسول الله اجعلني ذات الوقت كما يرون ذات الوقت irú bí sídìrọ̀ yìí sídìrù yìí táwọn kèfèrí náà máa dúró sí gọ́gọ́ lóòrù tí ó sì ti ṣe ìdánwẹ́ jẹ́kọ̀wà náà ní ti àwọn mùsùlùmí ká ní ibùdó àwọn kèfèrí ní ibùdó tí wọ́n jẹ́kọ̀wà náà ní ibùdó tiwa alábìyà muhammad sallallahu alaihi wasallam lóhùn ó ní wàládì nọ́ọ̀sì bìyànjìyí kúntù wàládì nọ́ọ̀sì bìyànjìyí káwọn kọ́lá lọ́wọ́ mọ́sá ní mọ́sá. ilé ẹ̀sọ́ ìwọ́nbí ní lọ́nà òpin lọ́wọ́ rẹ̀ kúra irú nǹkan táwọn ìjọ mọ́sá fún rẹ̀ náà wí wọ́n kàáyà nínú ìwáyà àti mọ́sá náà ahmed alábìyí ìnákòó àkàrùkù rẹ̀ súnmọ́nà ọ̀gbìnàkùn ẹ̀yìn náà ìṣísẹ̀ àwọn tí wọ́n ti ṣáájú nínú ìjọ rẹ̀ tí wọ́n tọ̀ náà lẹ́yìn náà ń tọ̀ yìí alẹ́bí tó wá dá wọn lẹ́kọ̀ọ́ tá a wá fi jọ etí ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ tiwa náà lónìí wípé a fẹ́ àwọn ìṣesí wa nígbà jàǹdùkú nígbà ẹ̀gbọ́n afẹ́ká tó máa ṣe lọ nínú Islam káwa mo ṣàlàyé pé eré ìrọ̀bá sì máa ń mú ìgbà lọ sí síta ìṣẹ́ lónìí. Gẹ́gẹ́ bí báwọn ohun tí àwọn ọdún nítorí báwọn onífáńgbà náà máa ń dá fáwọn ọdún fọ́ba láàrin afẹ́nà ohun tí àwọn ọdún pọ̀. Ṣé sí àwọn ẹlẹ́bọ̀ ọ̀gbà náà kò sì ti pé káwọn tí àwọn ọdún. Àlàyé ẹ̀sìn máa ń ṣe fúnra wa. Kò sì kú tẹ́lẹ̀ àwọn gbogbo ní wọ́n ń ṣe ìtẹ́ṣú àwọn àdáyé ìbèrè káwọn wá ṣe ìtúpẹ́ ìtẹ́ṣú ní mọ́ṣáláṣí ìṣesí àwọn ẹlẹ́kọ̀ọ́ ní àwọn náà gbélé àwọn gbogbo ní wọ́n ń ṣòro àwọn náà fẹ́ lóòrò ti wálẹ̀ abẹ́wọn ìṣọ́ tó káyókáyó ọjọ́ tọ́lọ̀ ní kágbáwẹ̀ aláfẹ́ ló torí àṣùrọ̀ pásọ̀ àrùn àṣùrọ̀ ọjọ́ kẹsàn-án ọjọ́ kẹwàá nínú oṣù àkọ́kọ́ tá ní káyékáyé ọjọ́ bá lè dìgbà kágbá òkùnkùn. Àwọn ẹjọ́ náà gbọ́ tẹ́lẹ̀ tó oṣù márùn-ún àwọn èèyàn ilé tẹ́lẹ̀. Ìgbà tí wọ́n mọ̀ bọ́ ń gbé lọ́kọ̀ wá sọ di bó bá fẹ́ tí kì í ṣọ̀rọ̀ ẹ̀gbọ́n tí wọ́n lọ wá ń bọ̀ náà sáwọn ọkùnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pàpẹ ní agbọ́dọ̀ padà sí ìrẹ̀ Islam tó mú kànga ìta sàlàyé fún wa láti yẹn ní ṣókí lónìí ọlọ́run bá ń tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pẹ̀lú àlàyé ìrántí ọ̀rọ̀ Mùsá àrí ìsọ̀lá Jerusalem nígbà tí ọlọ́run ní ilẹ̀ Mùsá ìní ọ̀fà ìtúkà àìlẹ̀ mẹ́rin sí ìsàlá àti ìsàlá ó ṣàn lẹ́ṣà mo ti yàn án mo sì gbọ́lá fún ọ lórí àwọn ènìyàn yòókù pẹ̀lú pé mo ṣe ọ́ lójíṣẹ́ àwọn èèyàn gba tiẹ̀ torí bí àlejò wa Muhammad sallallahu alaihi wa sallam ìkọ̀tà láàbọ̀ lórí Musa ó lọ́la ju Musa lọ ó tilẹ̀ jẹ́ pé kò sí bí mo ṣe àlejò máa wí bẹ́ẹ̀. wàbí kàlámì àtọ̀rọ̀ mi ó pè ní ọlọ́wọ́ fàkúùnà àti ìtúkà ihun tí mo fi rí ọlọ́wọ́ yìí kò gbà wọ́n dáadáa wákù mi ní ṣàkíyè kó o sì jẹ́ ọ̀kan nínú àwọn tí ó máa dúpẹ́ fọlọ́. وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين. wàkàtàbìnà láhùn fi àlọ́wà akọ́ fún Musa fi àlọ́wà sínú wàhálà min kulli shay'in maw'izah wa tafsilan li kulli shay'in fakhudha bi quwwatin wa'mur qawmaka ya'khudhu bi ahsaniha sa'uriikum la wa fasiqin nínú àyà 145 èyí tá a kà yìí ọlọ́run akọ́ fún Musa fi àlọ́wà yàmùláhù sínú wàhálà àwọn wàhálà mẹ́kúnlẹ̀ ṣe ní fún gbogbo nǹkan ọ̀rẹ́dọ̀ èyí tó jẹ́ ìṣítí bá bàbá tó pè ní wáàsí wàtà sílẹ̀ àti àlàyé ikú lè ṣe gbogbo nǹkan ẹ̀rù bá wọn sọ fún Quran wípé a ṣe Quran ní tìdíyàánù tìdíyàánù ní gbogbo ṣe Quran jẹ́ àlàyé fún gbogbo nǹkan pátá gbogbo ọmọ ètò ìgbésí ayé bá ṣe fẹ́ lò ó àìlè òkú àì nígbà yẹn mo sọ ọ́ ní àlàyé ètò ìgbésí ayé tó ó ṣe dè náà òun fọ sí wẹ́wẹ́ sí àwọn ọ̀pá tó ń kó fún anábìwá musa àrí ìsọlá tòṣá ọ̀rọ̀ ní fàkúndà nítorí náà gbá mú ẹgbẹ́ ṣe jú ẹ̀kọ́ náà máa ń mú jáde pé kò wá tì pẹ̀lú agbára ẹgbẹ́ náà ṣe sọ fún anábìyá nínú sọ́ọ̀tù Mariam náà nígbà tí bàbá rẹ̀ Ànábì Zakaria tó tọrọ ọmọ ọlọ́dà fún ọmọ tí ìsúná àyáhìá tí orúkọ rẹ̀ jẹ́ yáhìá ọlọ́wà ní àyáhìá fún ìrìnkìtà àbàdì òwúwa ìrẹ̀ yáhìá tí àná onákìtà rẹ́ta ta fún Musa táwọn òjíṣẹ́ ọlọ́run ayé kò ń tọ́pa ẹ̀ tí wọ́n ń tẹ̀lé tí wọ́n ń lò gbà mú ikú wa pẹ̀lú bàbá rẹ̀. èyí ni bàbá wà mú nǹkan òwúrọ̀ bá àwọn èèyàn rẹ láṣẹ wí fún wọn yá nítorí àṣà ni a tí wọ́n bá ń ka tí àwọn áṣẹ́nì èyí tó dáa jù ń bẹ̀ òun ni wọ́n bá mú kí wọ́n máa ń lò kó dáhùn ìfàǹsì kírìn èmi ó padà wá fi ilé àwọn òbí rẹ̀ jẹ́ àwọn òbí àwọn tí wọ́n máa ń fojú rẹ̀ ṣe lọ owó padà fi hàn gbogbo yín pátápátá. nínú ayé yìí adìgbọ́yé bẹ́ẹ̀ bí ọlọ́run bá ní èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tí ń bẹ nínú tíra ní ká máa tẹ̀lé kí ni ìtumọ̀ ẹ̀ ṣìjẹ́ ìtumọ̀ rẹ̀ nígbà àwọn ọ̀rọ̀ kan bẹ tí ò dáa tó nínú ìlú ààyè nígbà tọ́lọ̀ ọba àdínú tíra rẹ̀ tọ́lọ̀ ní ìrẹ́ mọ́sá sọ fún àwọn èèyàn rẹ̀ yá kúrò ní àìsáníà ètò láàjù ní rẹ̀ kò ní kí ló máa tẹ̀lé. sọ́kìlọ̀ síbi àwọn kan bẹ́ẹ̀ nú rẹ̀ èyí tí kò dáa ní rárá kò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ká pé wọn lóríṣiríṣi ọ̀nà nínú àwọn ọ̀nà tá a pín Quran ọ̀kan nù rẹ̀ ni àwọn àyà Quran ní àyà tuntun kabat ọ̀pẹ èkejì rẹ̀ ó ní àyà tuntun mutashabihat aw mushtabihat àwọn àyà tó jẹ́ muhkamat àwọn àyà tó jẹ́ pé ìpìlẹ̀ ni wọ́n àwọn àyà wọ̀nyí àwọn ni wọ́n mú nìkítà ìyá tí a nìyẹn ṣùgbọ́n ayélujára mùtẹ̀ṣàfíàt ìtumọ̀ méjì tàbí bíi mẹ́ta ló ní ìtumọ̀ àkọ́kọ́ ó ní àwọn ááyà tí ń túra wọn tí ọlọ́pàá sọ ááyà kan bí ní gbọ́rọ̀ gidi òní ó fọ́ sí wẹ́wẹ́ níbò míì tí ọlọ́pàá mú ááyà míì wá ní ti gbogbogbò yóò tún ṣàdáyẹrí ẹ̀ nípò míì. nígbà míì ọlọ́run lè mú àyà wá kó máa fún wa lófin lófin yẹn wọ́n ti tán síbẹ̀ kó padà lọ lófin yẹn wá ní pípé níwájú yóò máa tura wọn nínú ìtumọ̀ rẹ̀ òun náà ni àwọn àyà tá a lè fún ní ìtumọ̀ tó jẹyọ gan lọ ó lè ní ìtumọ̀ méjì mẹ́ta mẹ́rin márùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ. àwọn ìtumọ̀ wọ̀nyí iná àìwá sọ níbẹ̀ èyí tó dáa jù nínú àwọn ìtumọ̀ yẹn ní lálẹ́ eléyìí ó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò nímọ̀ nípa òṣùlù tafsir àwọn ìpínlẹ̀ ní ìmọ̀ òṣùlù tafsir science of allowing excuses tàbí covering keep. Ìmọ̀ ìjìnlẹ̀ nípa bá a ṣe máa ń ṣàlàyé àwọn àyà Quran àtàwọn ìtumọ̀ tó kó sínú pẹ̀lú àwọn sọ̀rọ̀ Quran. Ṣé Yorùbá mọ̀ nípa kọ̀wáìdì ó ṣe é ṣe pé ìrọ̀ fún àwọn àyà ní ìtumọ̀ tí kì í ṣe àwọn tó pa mú nínú Quran. Ìyẹn lọ́wọ́ bàbá ìjọba sọ fún wa. nínú ṣúọ́tù àmì ìwọ́n ṣúọ́ ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ náà. بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم أرني الله لا إله إلا هو الحي القيوم أرني الله لا إله أسي الله من أسي أنتي بس أسي من مثل الطاقة إله أعفي الله على حي القيوم ọba láàyè àlẹkọ yóò tó dá dúró fúnra ẹ ọyọ òmìnir bá ti kí wàkọ yóò òmìnir wọ ìdílé ó dá dúró ó sì ti jẹ́ kí gbogbo nǹkan máa dúró nǹkan kan ò lè dúró àyàfi kọ́nà dúró dúró ṣùgbọ́n kò sí pé tọ́lọ̀ òkú ọlọ́run ló jẹ́ òun fúnra rẹ̀ dá dúró ni tẹ̀síwájú. نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه ọlọ́run nzala aleka kitaba àwọn aṣọ tíra náà kalẹ̀ fún ìrẹ́ ànábì ó náà ní alukur'an ìpìlẹ̀ ákì pẹ̀lú òdodo mọ̀sọ́fìkan lìnà bẹ́ẹ̀ yàlẹ́ yìí kùránì ń jẹ́rìí sí èyí tó ti bá níwájú nínú àwọn tíra nọ́mbà ìrìnlẹ̀ tí bẹ́ wájú ẹ̀ lẹ́nu tàwọ́rẹ́tà ìjì àti sàbúrù sófì Ibrahim tó ti ṣáájú kí kùránì tó lé kùránì jáde sí gbòdòdó ni. وأنزل التوراة والإنجيل Ọlọ́run sì sọ tàwọ́rẹ́tà ó sọ ọ́ kalẹ̀ ó sì sọ ìjìlá ó sọ ọ́ kalẹ̀ àtàwọ́ afún àdébíwá Mùsá àwọn òjíṣẹ́ Ọlọ́run tó tẹ̀lé Mùsá wọ́n lò gẹ́gẹ́ bí anábìwá sàkàríà ẹ̀yẹ àtẹ̀bí ayá àtàwọn anábì ọlọ́run tó pọ̀ náà gbà ní ìsọ̀ yìí lẹ́yìn ikú sáwọn tẹ̀lé. wàyí jíì asọ̀jì ìkálẹ̀ fún ìsà ọmọ mẹ́rìàm من قبل هدى للناس وأنزل الفرقان من قبل ṣáájú àwọn tírà wọ̀nyí هدى للناس ìmọ̀ràn tàbí ìtọ́sọ́nà ni wọ́n jẹ́ fún àwọn ẹgbẹ́ ènìyàn wà á ti sára ìfògán ọlọ́run sì sọ ọ́ kalẹ̀ á lè fògán olùpínyà tàbí òpínyà èyí tí ń ṣe òpínyà láàrin rán àtòdodo láàrin ọmọ náà àti ọmọ àrìjẹ́ náà nínú rẹ̀ nìyí. الذين كفروا بآيات الله لهم dájúdájú gbogbo àwọn tí ó ṣe àìgbàgbọ́ sí àwọn àmì ọlọ́run làwọn àbábọ̀ ń ṣàyí tí ò bá àwọn tí àwọn ọmọ bá gbọ́ yóò mọ ẹgbẹ́ fún ìyá tó lé kókó ọmọ ọmọ ọmọ àzízọ tó ń tẹ wọ́n. dájúdájú ọba àlá àzízọ alágbára ni àzízọ olùborí ni ó ń tìkọ̀ tí mo ń gbẹ̀sán lára ẹni tí ò bá tẹ̀lé tó lè kó ṣe ayé. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء إن الله لا يخفى عليه òpamọ́ fún ṣé ó nǹkankan fi áàpì lórí ilẹ̀ ní wàdà fún sàmà àbíní sàmà kò sí tó pamọ́ fọlọ́ gbogbo nǹkan pátápátá gbogbo ìkọ̀kọ̀ gbangba níwájú ọlọ́ kó tó tó bá pamọ́ kedere níwájú ọlọ́. ọlọ́run máa gbogbo nǹkan bìbí kọ̀ pẹ̀lú wíwẹ́ ẹ̀ fún àpẹẹrẹ bàbá gbogbo kalẹ̀ gbogbo ara ń wọ́wọ́ kí ní bẹ láàrin owó méjì tó léra ọlọ́run rẹ̀. ètò ìbáṣẹ̀ṣẹ̀ gbé ẹsẹ̀ máa ṣe ìbáfẹ́ rò rárá àpò wa bó ṣe wà yìí ẹni ó kówó rẹ̀ náà kówó bẹ́ẹ̀ lórí ọlọ́run náà gbogbo bẹ́ẹ̀ ó sì wúrí olú. والذي يصوركم في الأرحام كيف يشاء في الأرحام بمعنى خلقكم sí inú àpò òbí yín tí àwọn ìyá yín ọmọ ló dá yín bẹ́ẹ̀ káyí fàyàṣà ó ṣe òun ló ṣe àwọn yín bẹ́ẹ̀ bọ́lá ṣe sọ fún jísọ àgbà fi àyè ìṣòro ti máa ṣà ọ̀tàbà ọ̀tàbà àwòrán tó wu ọlọ́run ló fi ká gbogbo wa yà wá ìdínà ní tí òfin ní bá wọn káwọn ń fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ bọ́lá kọ́ bá ṣe dà torí bọ́lá gbogbo ọlọ́run bá lù dà bẹ́ẹ̀. لا إله إلا هو العزيز الحكيم وسيدي تاسي تاسي تقول له يا في الله العزيز وما لك الحكيم وما جبر gbogbo tọ́lọ̀ ọba dá kìí ṣe kó dédé dá ìmọ̀ ìjìnlẹ̀ ń lẹ́fọ́lọ̀ lórí ẹ̀ gbogbo ẹ̀ náà ló sì ní tó ṣe sábà tàbí tọ́lọ̀ fẹ́ kó ṣẹlẹ̀ kó tó di kó dáwọ́ nǹkan náà alẹ́ ní kọ́lákọ́ pàṣàwùwà ó ṣẹ̀dá ó ṣe láṣẹ pé wà lẹ́bí ìkọ̀dàrọ́ ó pé gbogbo ẹ̀dá tó dá fàhádá ó tún tọ́ sọ́nà lọ sí bí ó ṣe bọ́rọ̀ kádàrá òun ó ṣe tàkúṣẹ lórí ẹ̀ wà lẹ́bí afọ̀nàjà ìmọ̀ràn á òun ló kú gbogbo tó kọjá lè wù nínú rẹ̀ lẹ́yìn bàbá àpòpò yìí tutù gbọ̀dọ́gbọ̀dọ́ tán fàjà àìlà oògùn sáà àkàwà ó wá sọ gbogbo wọn di rírọ tí wọ́n gbẹ tí wọ́n wá dúdú padà. ọlọ́run àyíwá ní húwà òun àlá àti àwọn ọmọ ẹgbẹ́ ìgbẹ́ àwọn ẹgbẹ́ هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات olùsọ̀kalẹ̀ fúnra ànábì tíra náà fúnra àlùkùrán mímú ó ń bẹ nínú kùrán àyàtún mọ̀ọ̀kàmáàtì àwọn àyà tó jẹ́ mọ̀ọ̀kàmáàtì tó jẹ́ ti ìpìlẹ̀ àwọn àyà tó yanjú tí kò rújú tí ò fúnni nítumọ̀ méjì bí bàbá bá ní látàkùrọ̀ bù sí náà ẹ má sọ sí náà ó lè bá túmọ̀ ká yọ ọ̀rẹ́ ìgbẹ́ náà ṣé ló túmọ̀ sí lẹ́yìn bá wí bẹ́ẹ̀ àwọn èèyàn lóbìnrin rẹ̀ ti dàrú látàkùrọ̀ bù sí náà ẹ má ṣe ṣe sì náà kẹ́lì bá dá òye yìí ní ìbáwọn sọ pé ẹ má ṣe àbí kẹ́lì bá ní ìbáwọn ọlọ́wọ́ sọ pé ẹ má ṣe sì náà ní ẹ má sọ máa ní ọmọ ní orí rẹ̀ wọ̀nyí àyà tó wà amẹ́t àwọn àyà yẹn ju ó fojú hàn kò rújú kò ní bùkátà sí àwọn akẹ́sẹ̀ lọ sọ fún wa ní láti sọ́nà ló ti wá tẹ̀síwájú. nínú ayatun muhkamatun hunna ummul kitab. hunna àbí ayatun muhkamat. àwọn àyà tá a pè ní gbìyà yìí àwọn àyà tó yanjú yìí àwọn ìkó ummul kitab ìyá tíà àwọn gangan ní gbogbo ẹnu pé igi ó ní asùn báàbẹ̀tì ó fìdí múlẹ̀ gbogbo yẹn ló pé jó kí tó pé tíra tó tó pé kùránì tó gbogbo àwọn àyà yìí náà. Àrùfọ̀ tàṣà ìhà. Àrùfọ̀ àtàwọn àyà míì tó yàtọ̀ sí Mohammed Mọ́tàṣà ìhà. Mọ́tàṣà ìhà ẹni pé bí ìwé tún sí àwọn àyà mìíràn tó jù pẹ̀lú ìsàlẹ̀ àyà tó tí ì túmọ̀ tó ju ẹyọ kan bẹ fún ọlọ́run sọ fún àdébì mọ́sá sọ fún àwọn èèyàn rẹ̀ tí wọ́n bá ní àtìrà tí wọ́n ń ta tàọ́rọ̀ èyí tí wọ́n máa tẹ̀lé òun náà ni oníwà ọmọlúwà ọmọkà yá òkúrú bí àìsáníà èyí tí wọ́n máa ń tamú tí wọ́n máa ń lò tí wọ́n máa ń dìrọ̀ mọ́ tí wọ́n wáyé mọ́ tí wọ́n ní jù rẹ̀ tí wọ́n ní jẹ́kẹ́nikẹ́ni kó yí wọn lórí kó dà wọn lórí kó ṣì wọn lọ́nà nípa ẹ̀ oní àwọn ayáwọ̀ yìí olóòpè ní àṣàlẹ̀hà àwọn ẹ̀yìn kò sí èdè ṣe lọ ẹ̀kọ́ tẹ̀síwájú àpá. sàwùrí tó ń dá ọ̀rẹ́ fàyẹ̀fẹ̀ ìdí ìrìnàṣà bí àfáàmọ̀ lẹ́kì òfin kò rí. الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله الذين في قلوبهم زيغ àwọn tí ń bẹ nínú ọkàn wọn kí ní bẹ́ẹ̀ lẹ́yìn ìgúrí ìgúrí kò níbo níbi ọ̀pọ̀ ọlọ́run àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ ṣe nǹkan míì tó bá fẹ́ inú wọn mú tó yàtọ̀ sí tọ́lọ́run bá ń sọ òní wọ́n fẹ́ ṣe ọlọ́run ní àtẹ̀tẹ̀ rọ́ọ̀nù wọ́n ó máa tẹ̀lé máa ta ṣàbáhà mílíọ̀nù àwọn àyà tí è ṣe kò pàmẹ́ǹtì àwọn àyà tá a sọ pé ojú tàbí ó ní ìtumọ̀ tó jẹ ọ̀pẹ àwọn ọmọ ẹ lò ó ní wọ́n máa kà fáwọn èèyàn ni wọ́n máa tú fún wọn. kí ni tó fi ń jẹ bẹ́ẹ̀ ìtìgán àyè fìtínà lẹ́ni tó fẹ́ dá wà. tí wọ́n gbogbo ara sábà fìtínà lẹ́yìn wa wọ́n fi ń fẹ́ dá fìtínà wà mí ti gbọ́ àtàwí ìlú àti láti máa fún nítorí tààrà. ńlá bàbá tí wọ́n yà kùránì wá pé tọ́nà ń rí nì tó ti yé wọ́n bẹ̀rẹ̀ wọ́n yà kan wá tí ìtumọ̀ rẹ̀ lójú méjì mẹ́ta ó wá dojú ọ̀rọ̀ fún máwọn èèyàn lọ́wọ́. ìwà àbámu ṣe dé nìyẹn ìwà ní ẹ̀rọ ọ̀rùn àwọn èèyàn wà mọ̀ ìdàmúdà tó èwo ní pátẹ̀kì mẹ́ àkàìsọ̀lá ìpínlẹ̀ náà wí báyìí. ìjẹ́ wo ni pé ááyà tẹni tó sọ̀rọ̀ tó dà yín náà mú yẹn ní ááyà wọn lólò sáyà tó yanjú ni tí ò sí wàhálà náà ẹ̀ àbáwọn ááyà tó jẹ́ pé oníjú àlékún rẹ̀ lóṣìṣẹ́ olóbi bá tì ní bá ti tó ááyà tó yà wò ní bá tì ní nínú bá tì ní ìmọ̀ ọ̀pọ̀ tó pamẹ́ ní ọlọ́ni ẹ̀gbọ́dọ̀ tẹ̀lú àwọn ẹ̀rọ báyẹn á sáyẹn máa ètò fojú ọ̀tẹ̀ kedere ìgbẹ́nà tẹ̀lé. ọlọ́wọ́dé. wà máa yà àlàmù tàwí lọ́wọ́ ilẹ̀ ọmọ. bẹ́ẹ̀ sì ni ìtumọ̀ àwọn àyà tá wọ́n ní ju ìtumọ̀ ẹ̀yọ̀ yìí ẹnìkan ò mọ̀ ní ti pàtó àyàfi ọlọ́run ọba fúnra rẹ̀ ló mọ̀ والراسخون في العلم في العلم يقولون آمنا به كل من عند ربنا àwọn tí ìmọ̀ ìjìnlẹ̀ sì ń bẹ fún الراسخون في العلم àwọn tó jìnjò tí wọ́n jìnjò nínú ìmọ̀ wọ́n ti tò nínú ìmọ̀ àwọn gan-an ní tí ń jáde lẹ́nu wọn nípa àyà ẹni pé àmàlà rí àgbàwẹ́gbọ́ kúndùn àti àwọn àyà muhammad ta ló yanjú àti àyà tó ń mùtàṣàbí hàn tí tọ́lọ́wọ́ bá fi ṣàjọ́wò fáwọn ọmọ èèyàn lórí ẹ̀ lè ní ìlọ̀ gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ ti wà ìdí náà ni wọ́n sọ bẹ́ẹ̀ níbi ẹ̀rọ yóò ní ara ṣé ṣùgbọ́n wá fi wọ́n bẹ́ẹ̀ rárá yóò máa jẹ́ àdáwò fáwọn onímọ̀ ẹni tó bẹ́ẹ̀ ṣe fẹ́ ẹnu àwọn bẹ́ẹ̀ tẹ̀lé fẹ́ ẹnu tiẹ̀ àwọn àyà orí rẹ̀ yóò máa lò orí rẹ̀ yóò kù lé yóò fi ṣe pákútì rẹ̀ yóò sì fi máa dàwọn èèyàn sọ́dún. وما يذكر إلا أولو الألباب òní máa dá ìṣítí fún ẹni kankan àlàyé tá a ṣe ìlà olùdàlẹ́bá àyàfàwọn onílàákàyè àwọn olóye nìkan ló jẹ́ ṣítí fún ọmọ tẹ̀lé wa kọ́ wa wíwẹ̀ bá ti dé Àdúrà bá ṣe pé ọ̀gbàna láti ìgbòlú bàná. Ọ̀gbàna láti ìgbòlú bàná ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmah. إنك أنت الوهاب ربنا قلوا ولا تزغ قلوبنا má ṣe jẹ́ kí ọkàn wa kó tún má ṣe jẹ́ kí ọkàn wa kó tún kú rí yẹn pé kó tún yapa Báyọ̀ ìlànà ìtànà lẹ́yìn tó ti fọ̀rọ̀ ìwé wá tán, wàhálà lánàá, olúwa wa fi ta wá lọ́rẹ. Mílà ló ń kà látọ̀dọ̀ ara rẹ wá, mẹ́ta kò kẹ́ ìlànà àmì tàbí wàhálà. Ilé ọlọ́run ọba ní àyùwà hàn, the twenty four wàhálà ọba tó ń tani lọ́rẹ lọ́pọ̀ lọ́pọ̀ tí o bá pè ibo níbi ọrẹ tàbí tí bàbá kan lè ibú ibú owó wọ́n sọ̀rọ̀ ọmọ ti mílíọ̀nì àyẹ̀yẹ wọ́n sọ̀rọ̀ mílíọ̀nì àyẹ̀yẹ ibú owó dé olóò fi pe odò nílá ní ibú ibú olóògbé lè ibú ibú òde òde tó pọ̀ oníhàlùwà hàn làwọn bàbá wa fáà tuntun sí i onígbò ọ̀rẹ́. Mo ṣàlàyé eré nítorí ọ̀rọ̀ tó lọ sọ fún àdúgbò wa Mọ́sá wípé sọ fún àwọn èèyàn rẹ̀. Wà mú kọ́ọ̀nà kúrú ní àṣẹ́nìhà. Àwọn aláṣẹ tí wọ́n bá ń ta Kùránì, àwọn àyà olè òbí tí ò dá mi lórí mú. Tí ò ní kò bá bàtà sí ká ṣẹlọ fẹ́ wáyé nìkan ká kó pọ̀ yé, wọ́n tètè máa dorí ara yára ṣáwájú báwọn náà ló kọ̀ tún àwọn ayé àwọn àṣàbí àrùn àwọn ọwọ́ náà wàá fún wa ní ìtumọ̀ rẹ̀ ọ̀nà ìlànà bí torí bí àwọn ọ̀pọ̀lọ̀ sọ fún wa nínú sọ́ọ̀tù ju àrùn sọ́ọ̀pọ̀lọ̀ ní wà lẹ́bí bá áfà ìgbòmìyí náà هو الذي بعث في الأميين منهم يتلو آياته òjíṣẹ́ kan yá tí ó àyè. يتلو عليهم آياتنا ويزكيهم ويعلمهم الكتاب والحكمة يعلمهم الكتاب ó ń fi tíra náà mọ̀ wọ́n wà lè hikima àti hikima ọgbọ́n وإن كانوا من وإن كانوا من قبل لفي ضلال مبين. ó ti lè jẹ́ pé ṣáájú kánàbí ògbó dé àwọn wọ̀nyí inú ìfọ̀nùfọ̀nà ni wọ́n wà lọ́la ní mùmí àgbò tó fojú hàn ni wọ́n wà. kí ni Olú aláwọ̀ gidi ń kọ́ wọn ní gítà àti hikima, èso fún orí, òrè sódínà. Ẹ̀rí elé, nígbà tọ́lọ́wọ́ máa ń sọ fún àdébùwà Muhammad lọ́sọ́rọ́ tó lè kí á mọ̀. Ó ní láàtọ̀ bí ìsá nípa ìta àgbàlagbé. Iná àlẹ́ ilẹ̀ ìjàmbá àrùn wà kọ̀ọ̀ àná. Fàídà kọ̀ọ̀ náà fàtà kọ̀ọ̀ àná fún màá ìnà àlẹ́ ilẹ̀ ìjàmbá àrùn. Ẹ̀rù tí màláìkà jìbìrì bá ka àlùkùránì fún ọ láàtọ̀ àrùnkè sáyẹ́ká lè ta ìjálábì wọ́n máa gbé ahọ́n rẹ̀ lómìnira yí padà láti fi kánjú farabalẹ̀ tí ìwọ́n àgbà jìbìrì ìlú bá kà á tán ìwọ náà kéè tẹ̀lé òun náà fi sọ pé àtẹ̀júwí àtẹ̀lùkìlù tẹ̀lùkìlù ni wọ́n kéè fún yàn èèyàn náà wá ké tẹ̀lé àfa yẹn àlè ṣáájú rẹ̀ gbé torí tó bá wọn ṣáájú rẹ̀ gbé ekúke lókè. wọ́n sọ yìí pé mo ti mọ sọ́ọ̀tù bá kọ́rọ̀ tó bá nínú sọ́ọ̀tù àyìnmọ́ràn tó ṣáájú.